وعليكم السلام ورحمة الله وبركاته أكي أوام شيخ وأستاذ ومحمد راجي إسماعيل ọlọ́run ṣe ọlọ́wà ṣínà lórí ìbánisọ̀rọ̀ tí wọ́n sọ yẹ̀zá ọlọ́pù làkẹ́rẹ̀ nígbàtí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n kọ́kọ́ sọ àwọn àkàwọn ní preamble ni pé a sì minus ẹ̀ kó nu original time ta fún wọn ọ̀tá bá wà rí pé ní exactly forty five minutes náà fi náà fi bá wa sọ̀rọ̀ ehm, ọlọ́run kó kó sàn wọ́n ní lẹ́sàn-án rí bó bá tó fẹ́ pé ní eh, tọ́píìkì tí wọ́n ní kán bá ní sọ̀rọ̀ lé lórí òun náà lórí di ṣubuhatul mukhalifin ilẹ̀ ahli wa jama'a nàìjíríà kìlọ̀ ọkọ̀rọ̀ wal adillatu العلمية اللي رد عليها الشيعة وخوارج العصر والحزبيين mẹ́ta tọ́píkì méjì initially òun ló yẹ kí kán bá sọ̀rọ̀ lórí àkọ́kọ́ nú rẹ̀ òun náà ni ṣíyà ẹlẹ́ẹ̀kejì òun náà ni khawariju al-asr ah, ẹlẹ́ẹ̀kẹta ó ní àfáà fókọ́sì ó ní àwọn sáàtù wá fókọ́sì fún àódìdí 45 eh, minutes kọ́lọ̀n kó bá wa san ní ẹ̀sàn rẹ̀ nítàkà pé àkíyèsí islam a rí pé ọ̀rọ̀ modern terminology tá ń pè ní ẹlẹ́gbẹ́ àwọn aṣẹ́kùn wa dr sharafadin gbadibọ̀rọ̀ ajé wọ́n mẹ́nu bà ní eh, lánàá kódà àwọn sẹ́kù abdulrahman rárá pé mo ń gbọ́rọ̀ wọn náà níta tí táwọn náà tí wọ́n mẹ́nu bá àlèfẹ́ wá wà mẹ́ in somehow doubt wípé kí ni kí ni fókọ́sì wa lórí àwọn nǹkan wọ̀nyí tẹ̀m pàápàá jùlọ kí ni importance àbí kí ni ewu tó wà níbẹ̀ tó fi jí pé ní ewu 45 minutes òun la devote fún ọ̀rọ̀ ó ṣe ẹlẹ́gbẹ́ àbí kò ṣe ẹlẹ́gbẹ́ láti wọ́n fókọ̀sì lórí ẹgbẹ́ kan ìtànpè ní ìhìwánù almuslimin but fún gbogbo akálébà wa ń wà in clear picture tí akọ́kọ́ fẹ́ pàkíyèsí ara wa sí ni wípé àhàdíṣò wá lóríṣiríṣi látọ̀dà nàbìsọ̀lọ́wà alẹ́ wàsálàm ní ìtó nínú rẹ̀ òun náà ni hadithu Hudhayfa radiyallahu ta'ala anhu yìí tí imam Bukhari àti Mùsùlùmí gbà wá hadithu ń gùn ìbẹ̀rẹ̀ rẹ̀ ní pé ní kana an-nasu yasalu Rasulullah sallallahu alaihi wasallam anil khayri fakuntu as'aluhu wa anil sharri makhafatan an yudrikani nta ma ń béèrè lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àkìbírin àni kádà àkìbírin àni kádà ọ̀tọ̀ òun máa ń deliberately béèrè wípé nípa aburú kí ni ń pa òun kí ni ń bà wọn lẹ́rù ni wípé tó bá dásìkò táburú ó dé kóun lè bá prepare fún kó lè bá múra kalẹ̀ anẹ́sọ̀rọ̀sọ́là wọn àìmọ̀kan nínú àbòsí náà ni gbogbo wa wà nínú oríṣiríṣi aburú kọ́lọ̀n tó gbé oore yìí dé yìí ni pé islam ní wá ń béèrè ṣáìdì tí mo wá fẹ́ fàyọ ni wípé anábì wa sọ fún sọlọ́wọ́ àwọn sálà bà tó ń béèrè pé ṣé lẹ́yìn oore ìjáburú tó ń bẹ lẹ́yìn aburú ń kọ́ oore tó ń bẹ títí anábì sọlọ́wọ́ sọ fún wípé ní àwọn kan aburú tí ó sọ padà wáyé ní wípé àwọn kan ó dé nígbẹ̀yìn nígbẹ̀yìn lára yín náà ni wọ́n wà o àwọ̀ kan náà lẹ́jọ ní gbólóhùn kan náà lẹ́jọ máa sọ èdè kan náà lẹ́jọ máa ṣe àwọn ayé òun wọ́n máa wà ní aláàbọ̀wábí kó lè jahannama wọ́n máa pèpè ẹni tó bá tó sí wọn tó wọ́n kọ́ ọ́dà rẹ̀ lọ sí inú iná ó wá ní pé ká anẹ́fẹ̀sọ̀ sálàm kó sọ àsọ́ọ́lẹ̀ fún un anẹ́fẹ̀sọ̀ tún wípé ní alizimu jamaa mójútó jamaa bójútó kí ni jamaa anábìyà ah, pé tó bí pé tọ́ bá tẹ ẹ̀wà rẹ nìkan kan táyọ ìwọ nìkan ṣoṣo wọ́n náà jamaa tó lábẹ́ jamaa ibi tí ah, interpretation àwọn àfà yálà olùsúnà ni àbáwọn míì náà kí ni kí ni ìtumọ̀ aljamaa kí là ń pè ní jamaa àwọn àfáà sọ oríṣiríṣi ìtumọ̀ lórí jama but ẹ jẹ́ ká dúró because àníbi sọ̀rọ̀ àṣálà òun náà sọ ìtumọ̀ jama kí ló wí. ó ní man kánà àlá man ánà àlé ilé wá asáàbì ẹnikẹ́ni tẹ́ ẹ bá àṣẹ sí gbólóhùn rẹ̀ ní ti ń wí lẹ́nu ẹ sì wé ti ẹwé rẹ̀ pẹ̀lú nítorí sọ̀rọ̀ huwa jama'a anabi sallallahu alaihi wasallam pé ní man kana ala man ana alayhi yawm wa ashabi ọ̀rọ̀ láti sọ iṣẹ́ rẹ̀ ńkọ́ iṣẹ́ tí ń ṣe ẹ̀rí wípé ní iṣẹ́ jama'a ni ń ṣe yìí àìṣẹ́ tó tàbí sallallahu alaihi wasallam wà lórí ẹ̀ ní ṣe àjẹ́ wípé ní huwa aidan jama'a bẹ́ẹ̀nà hádà wàdà kì lẹ́yìn tánà sọ̀rọ̀sálà wá sọ yìí ó wá kò oríṣiríṣi ìtumọ̀ táwọn yóò máa fún àgbọ́yé jàmá ẹ̀rí pé wọ́n sọ lánàá wípé ó ṣe bóyá ká máa ṣe ẹgbẹ́ àbí kò ṣe ẹgbẹ́ oríṣiríṣi ẹgbẹ́ ló wà rẹ́gẹ́dẹ́ lánàá òun náà ẹ má gbàgbé pé dr sarafadin padà sọ wípé ẹ máa wá nípa ẹ̀ ń tẹ̀lé òfin kan àbí ẹ̀ ń tẹ̀lé ẹ̀ṣẹ̀ kan àmọ́ ìyàtọ̀ táwọn fi kún ni wípé ǹjẹ́ tabala ní ẹgbẹ́ alájẹsẹ́kù fápẹ̀júwe dọ́wọ́ pé yìí ìṣẹ̀gbẹ́ dá wà àbí a ní ẹ̀jẹ̀ kí n bá pé ẹgbẹ́ kan wá irú mssn muslim student society of nigeria tẹ́fẹ́gbẹ́ làwọn náà àbí ìwé ṣẹgbẹ́ tí ìwé ṣẹgbẹ́ ni ń gbọ́ society ni wọ́n àwọn èsè ẹgbẹ́ ah. tọ́ àwọn wọ́n dáhùn ní pé ní mssn society làwọn àwọn èsè ẹgbẹ́ ẹgbẹ́ bó láti tó ẹgbẹ́ lóyìnbó ẹ́n ǹgbọ́ ǹgbọ́ ẹ̀hẹ́n ẹ̀ṣẹ̀ àwọn kan dáhùn níbi wípé sẹ́ẹ̀tì láti ẹgbẹ́ sí lóyìnbó ṣe rí wọ́n ń pe kìníkan ní inconsistency kò sí bẹ́ẹ̀ ṣe two. èdè kan from one language to another especially arabic language tó jórí jìnà tá a fẹ́ render sí another language yálà yorùbá àbí òyìnbó ni lọ́pọ̀lọpọ̀ ọgbà if care is not taken a ṣe mistake sẹ́rínú èdè lábáwá tí táà tó sóyìnbó a ní alùsúnàtí wà jama'a a sì ní alfẹ́rọ́kù àdìníyà àwọn yìí ní sect sẹ́rí hezbiya ni association ni society ni àwọn eléyìn ìsì sect yóò wà nídìí torí àsìkò yóò nídìí ká mọ nǹkan tá ń pè ní fẹ́rọ́kù dìníyà àwọn yìí ni wọ́n ní kọ̀wáìdò wọn tán sì ní òṣòlù gẹ́gẹ́ pápẹ̀júwẹ̀ ní sàwọn ṣe àwọn ní òṣòlù hamsa nínú rẹ̀ ní tòkíyàwà ìnìpé ká máa parọ́ nínú rẹ̀ ní mọ́tíàwà ká máa ṣe zìná nínú rẹ̀ o ni wípé kágbà wípé ní alùkùrán tí ń bẹ lọ́wọ́ èmi àti ẹ kò pé nínú rẹ̀ ní kágbà wípé ní ìmáàmù àìlè rọ̀dẹ́lọ́ta àlà á ní òun lọ́lọ́ntẹ̀ ránṣẹ́ sí láti pìlẹ̀ ibùkítà nábì gan mọ̀lẹ́kà ṣe mistake jìbìrìlù ṣe mistake ni nígbà jìbìlà wa ṣe mistake ọlọ́run tó rán jìbìlà ń sẹ́ ò correct yẹ pàlẹ́yàgbèbè lẹ́nu ọlọ́run so àwọn principles nu ẹ̀dá kan yìí fún mi èwo nù nǹkan tá a kà yìí ń ló bá ìsìlámù mu kò sí ok bẹ́ẹ̀ náà ni ti àwọn kàwáríjù náà bẹ́ẹ̀ làwọn ẹgbẹ́ mi náà yìí ni ẹ̀rí pé gbogbo wa ń sìn àgbàyé pé ní márààrún ta kà ń kò sí ṣẹwárí tá a bá bọ́ sí hezbiyun bóyá àwọn àfọ́ òsọ Quran sọ wípé ní ó hàdára ó wọ̀nù wa ó sun wa lára wípé ní ká má máa jọ ká má sọ̀ra wa di ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ nítorí tá a tó sí léde Yorùbá nù ká máa di kullu hizbin bima ladehi farihun níbi tí kẹ́lìmọ̀ hizbi àtijáde nù pé á ah, tèmi ẹ̀bọ́ mùsùlùmí Yorùbá lèmi tí ń bá rí mùsùlùmí Haúsá bá àrówá náà dẹ̀ sùn kò kàn mí kódà tí ó bá kàn di pé ní ká pa wọ́n gan nígbà ìpá mùsùlùmí yorùbá àti fásitì mùsùlùmí haúsá ni á pa wọ́n kó lò hezbin ìmọ̀ládé ipa rẹ̀ ó nìyàn ṣẹta bá wá rí ìjọ kan nù lẹ yorùbá tó nírú ẹ̀tún pẹ̀rẹ̀ ní alùsọ́nà wà jama hádìnà kó lò nínú alàsọ́nà là ibi tí àwọn àfáà ti ń fún wọn lára ó tó lóun hizbiya rí pé wọ́n sọ lánàá wípé kódà ó ní déètì ó ní ìtàn gbogbo ń tàn sọ yìí pátápátá rẹ̀ mi ò rò pé ó lè tí ìjó thirty years lọ maximum lè for the benefit of doubt ẹ jẹ́ ká pè ní forty years. sàbẹ̀tìrà sọ ni wípé asulun gangan gangan gangan kò sí nínú principle àwọn tẹ bá lọ ká gbogbo tíra àkídà tá n kà tọ̀hàwíyà ni eh, mọ̀kọ́dúnmọ́tò ibn abizadi kẹrọ wa ni àtàwọn míì náà ẹ̀ lè rí mbẹ́ so bọ̀tábáwò á rí pé gbogbo ẹ̀ ó ní political influences nínú àwọn ìhwán tí àwọn ṣẹ́kù tí tí wọ́n sọ torí àfikà mọ background in tẹ́nìkàlùkù bá ṣe dide egypt wọ́n ti bẹ̀rẹ̀ i think as early as 1940s àbí 30s not àbí 20s ni wọ́n ti bẹ̀rẹ̀ dáwà ní tó sì fàǹgbà náà ni wípé ìjọba tó ń rúùlù ní ìlú egypt ńgbà náà àwọn òfin tọ́lọ́run tàbí ìsọ̀rọ̀sọ́lá ń ṣe láwọn fi ẹjẹ́ náà máa gbìyànjú gẹ́gẹ́ bí ọ̀dọ́ súnà táwọn fi bẹ̀rẹ̀ nu nítawà kanú tàn tó sàbí nígbà náà mi ò sẹ̀mí ò sẹ̀mí náà sẹ̀mí súnà nítawà fi bẹ̀rẹ̀ ó pẹ́ wọ́n bẹ̀rẹ̀ níbi èèyàn méjì èèyàn mẹ́ta wọ́n padà ń ní grant ó di pé wọ́n ń gọọmenti wa bẹ̀rù pé táwọn ọba bá tètè si nǹkan kan sí àwọn eléyìí wọn ò dàjọba yìí rú àwọn òsì fẹ́ kó ń bẹ̀ wọn. àwa náà ní irú rẹ̀ wọ́n sọ mẹ́lànà pé boko haram boko haram Nigeria that name wọn ò wọn boko haram government created name ni àbí kí n sọ wípé ní àwọn mẹ́díà àwọn oníwé ìròyìn ni sọ wọ́n bá wọn pé nígbà nǹkan ń nù pé ni wọ́n try change ideology wọn completely so wọ́n sì sọ wọ́n di ẹni tí because wọn báyìí lè ṣe bẹ́ẹ̀ wọ́n ó da ìjọba múra wọn lọ́wọ́ lọ́sẹ̀lẹ̀ fáwọn náà nù so ìyíhun ó jẹ́ ti kámọ́yàtọ̀ láàrin sẹ́ẹ̀tì pé àwọn tí wọ́n ní ideology èrò tó yàtọ̀ sí èrò ti islam kámọ́yàtọ̀ láàrin àwọn tí wọ́n dá tí wọ́n sì tà sí ìsò ẹgbẹ́ ìnìpẹ́ tí wọ́n gbé ẹgbẹ́ kalẹ̀ láti máa fi pèpè sí ojú ọ̀nà ọlọ́run àbítàníṣàlá àlẹ́wàsálàmù tàbá wá sí ibẹ̀ láàrin méjèèjì ó wá ku ó ku kéèsì kan ìtawà kò ní wípé àwọn ẹgbẹ́ yìí kí ni wọ́n ń ṣe ló jẹ́ kí n mú mssn wá àgbàyí bá àwọn yìí ìwòye sẹgbẹ́ pé society làwọn so irú àwọn yìí náà ṣe báwọn náà sáà ní constitution ẹ̀ẹ́dì kan sọ̀kan lánàá ìgbìmọ̀ àti afẹ́ rẹ́gísítà ibi tá a wà yìí àfi ká rẹ́gísítà tó àbá rẹ́gísítà wọn ni jẹ́ ká ọpọrẹ́tì tó wọ́n sì béèrè constitution yìí olójú kan tí wọ́n béèrè tí pàtàwà náà ti wá níyùn àti di hezbiyun kó a rí pé ní kò rí bẹ́ẹ̀ ní àkọ́kọ́ nù then ẹlẹ́ẹ̀kejì nígbà táà tó kọ̀ndẹ́mù kan ní pé even tá a bá ń pera wa ní àlò sóná ti wà jẹ̀mọ́ náà tá a bá ti ń ṣe tó yàtọ̀ sí mákànà nàbí sọ̀rọ̀lọ́wà ní wàsálàmà àléwà sọ́hábùhù ánàkólùhùn ẹ̀rẹ́kùn tá a bá ti gbọ́ àdífù yìí wàlá yóò simple fún wa tó àpèjúwe nínú bá bẹ́ẹ̀mì ṣe rí fúnra mi àpèjúwe àwọn tó kù tá a rí mss ní àtàwọn míì ní tí ìfẹ́ dápọ̀ wọn ti bu wọn tá a mọ̀ wọ́n pẹ̀lú wípé ni tẹ́rí orúkọ gangan kọ̀ǹkọ́ ló ń bá tà jake sàròmí wọn mú kọ́ìdà kan wọ́n lànà wípé alẹ́ ẹ̀ bọ́rọ̀ tù nínú ṣẹ̀ríà bilmaani lábìlà alfáàlù ní tó kan ṣẹ̀rí àní pé kílẹ̀ ń ṣe níbẹ̀ òun kí n tẹ́ ṣe bá ti bá ní ti kùránì wí ní tó bá ń tán sọ̀rọ̀ tọ́lá máa ká náà lé ìdáka yóò wà sábùhù lánàá kó lè náwó kátọ́ lánàá kó lè náwó kátọ́ tó tábá wá rí àwọn kan náà àwọn yìí tán ṣe tó hún mímbà ní jẹ̀lídátìnà ẹ̀tàkà lámúnà bí alìsínátìnà ó pọ́sibù àti tó yẹ ká sí ní pé a lè invite ibi tí táwa wà nù so kò bá wù wá púpọ̀ ká nípa àṣẹ kìbìnrin rọ́jí wọ́n ti bá wa sọ lórí síyà rò pé àwọn rí wípé ní táwọn sọ bóyá kò tóra ẹ̀ ló pọ̀ jù àbáwá rò wípé ní aburú àwọn síyà gan-an ó pọ̀ ju àwọn ìtàn fọ́pọ̀ ìsí lọ aburú àwọn àwárí jù ó pọ̀ àwọn ayé ń sàlà àfáà ti ń sàlàyé fún wa láti mílíọ̀dún hàtùnàbí sallallahu alaihi wasallam látàyẹ nẹ́bí sallallahu alaihi wasallam ó fi dúró àwọn pẹ́lá fáwọn ọ̀ṣọ́dún mẹ́rẹ̀ẹ̀rin àtàwọn tó ń túbọ̀ lẹ́yìn wọn tó ọlọ́wọ́ láàkan oṣù rẹ̀ yóò sàlékún àánú ẹ̀ fún wa n tá ń pè ní aljamaa man nínú jamaa ya Rasulullah qala man kana ala man kana ala ma ana alayhi al-yawm wa ashabi tó kọ́lọ̀n kó sàlékún gbàdúrà fún mi bóyá àwọn àwọn ìṣàbóyá ní àfikún àbí kí gbogbo àwọn àjàmá náà ní ẹ̀kan tó lọ́gbà lẹ́sìn fún wa kò ní gbé fóònù fún kó tó di pé a pe àwọn ìṣọ́ọ̀tù tí wọ́n bá wa sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tó káwọn náà kí wọ́n bá ní kàmá sí ti àtúgbọ́ bisimilah fọlẹ́ yàtọ̀ mashkura. akumala khayran alhamdulilah ọlọ́run san ogun ilẹ̀ sàn dáadáa in tí mo kàn fẹ́ kánmà sí bẹ́ẹ̀ ti wí òun <laughs> ni àkọ́kọ́ adúpẹ́ lọ́dọ̀ àkóònà ibn rọ́jì pẹ̀lú pé a ti pè wọ́n wá báyìí náà wà bá ṣetún jad tọ́lùbọ̀ ilmin mujtahid ìmọ̀ mọ̀bóòta ṣe lọ́dún kàtàkùn wọ́n báyìí náà wọ́n ti kọ báṣù tí lórí ọ̀rọ̀ ṣèwárọ̀ ní àti kọbáàsù tí ó se wá láǹfààní náà nìyẹ ọ̀rọ̀ padà wá láàrin ẹ̀mí àtàwọn ẹ̀lógún ọlọ́run irun tí dọ̀tọ́rù sọ yìí wọ́n máa fi èsì ṣí à ń bẹ́ńlẹ̀ àfẹ́ sọ̀rọ̀ wọn àwárí ju bẹ́ńlẹ̀ tí àfẹ́ sọ̀rọ̀ wọn kọ́dàbọ́ ti ẹ̀ṣẹ́ nípa yọ́ ma túnmọ̀ pé àbí àwọn wọ̀nyí o àwọn wọ̀nyí sì ni àwọn ni eh, àdánwò tó pọ̀ fún alùsùnà wal jamaa eléyìí tí ń fi káṣẹ tààlíkù yí ńlẹ̀ ni pé ẹnìkan wá bá mi ń jọ kan ọ náà àwọn tí ma tẹ̀lé ẹnìkan tẹ́ ti máa tí ń yọ gbogbo èèyàn kó nù ìsìláàmù tó fẹ́ ipò wọn àtàwọn jàmá rẹ̀ nìkan wọ́n fẹ́ wà ń bẹ wàláhì láàzim ẹgbẹ́jìlẹ́ ni wáyé fún mi jọ́nà ó ní à dr nínú tí ustaazu ma wí fún wa gbàta wà lọ́dọ̀ wọn ustaazu ni pé ustaazu ti wí fún wa pé àwọn tẹ̀bílígì wọn kọ́dà àwọn kírísítẹ́nì sàn jù wọn lọ inna lillahi wa inna ilaihi raji'un ń táwa ń kìlọ̀ nu ẹ̀dàkùn ẹja ẹjá wà zánà al'umur bilmawazini sahiha bilmawazini sahiha ẹjá òṣùnwọ́n dédé ẹjá lò bó ti lè wù kí tẹ̀bílígì ó ní mistéèkì tó ẹ̀dàkùn sí ọba àmúlọ́dọ̀ tí ń pé kiri ó sàn tẹ̀bílígì lọ bó ti lè wù kí ìkọwà ní ó ní àṣìṣẹ́ kó léwu tó ewu wọn jùdú sí àti kàwárí jùlọ ẹjá ma wà zánà l'umur mawazin as-sahih wallahu a'lam assalamu alaikum wa alaikum assalamu wa rahmatullah ọlọ́run àwọn àfáwà ní ẹ̀ẹ̀sán rí